وآله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته Àdúgbò bí wọ́n ti gbọ́dọ̀ ń bẹ nínú ìgbàgbọ́ àwọn tó tẹ̀lé sínú àmẹ́rì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé wọ́n máa nífẹ̀ẹ́ àwọn ẹbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fi kà wọ́n pẹ́ wọ́n sì máa ń sọ àsọtẹ́lẹ̀ ànábì sọ̀rọ̀ wá àdìsúnlẹ̀ nípa wọn. nítorí pé ní ó mú ẹ̀dí rẹ̀ kọ́mù ànábì ní omi tí ó kún un lọ́ ha ní ẹ̀yìn lẹ́yìn omi tí ó kún un lọ́ ha ní ẹ̀yìn lẹ́yìn àwọn ẹ̀yìn lẹ́yìn tó nípa ọ̀rọ̀ nípa àwọn ará àwọn ẹbí. ànábì sọ̀rọ̀ wá àdìsúnlẹ̀ nípa ó tún sọ fún abẹ́rẹ́ ìmú àfẹnù pọ́lì nígbà tí ó kẹlẹ̀ yìí káàdé mi sọ̀rọ̀ bá àlùsọ̀lọ̀ báwọn kura báwọn kura yìí nígbà tí wọ́n bá pàdé ara wọn ẹ̀rín àti ọ̀yàyà ni wọ́n lọ sí pàdé ara wọn ọmọ àdóyún síra wọn ẹ̀sùn tí ìgbà tí ọ̀kan nínú wọn ọba ní pàdé ọ̀kan nínú àwọn ẹgbẹ́ àtẹ̀wọ̀ àmọ́ sọ̀rọ̀ bá wà sẹ́lẹ̀ àwọn tura pé wọn máa da ojú wọn sì máa kọ kẹjẹ ẹjẹ fún àwọn ọmọ fún àwọn ti àìdá kẹjẹ wọn. alẹ́bí sọ̀rọ̀ bá àpárí ìlú sílẹ̀ wọ́n ti sọ nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n yóò lẹ́sìn náà ti rí ẹ̀dẹ̀ wọ́n fi ọlọ́run bá tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi náà yóò fi nù wọn ní jẹ́ni tó gbàgbọ́ ẹ̀sẹ̀ àyọ̀ṣe kúrò nílẹ̀ wọ́n ń fara rẹ̀tẹ̀. Níbi tó ń fi fẹ́ràn yìí tó ń tọ́lọ̀ àti nítorí ìdẹ́tẹ̀ ẹgbẹ́ náà lẹ́bi. Lẹ́yìn rẹ̀, àbáwọn mú àdéhùn mi wá. Ṣé ń tọ́ka sí bí àwọn mọ̀lẹ́bí àmẹ́wọ̀n sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwà rẹ̀ òṣèlú láti fi pàtàkì tó àti bí ó ti fi pàtàkì ibi tí òun gbàgbọ́ òdodo ṣe ń tẹ̀lé súnmọ́ àmẹ́wọ̀n sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwà onífẹ̀ẹ́ wọn ó الله nínú hadith aláàbí sọlọ́wọ́ àlùsẹ́lẹ̀ wọn ni iná lọ́ọ̀bà من بني إسماعيل كنانة واصطفى من كنانة قريش واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم. النبي صلى الله عليه وسلم أن جاء جلال ọ́fíìsì àwọn ọmọ kìnnánà nínú àwọn ọmọ Israẹli ẹlẹ́bi Israẹli àríwísẹ́lá ó bímọ púpọ̀ nínú àwọn ọmọ tó bí náà ní kìnnánà kìnnánà náà bí àwọn ọmọ ọlọ́mọ bá wá ń àwọn ọmọ kìnnánà láti mú àwọn ọmọ Israẹli ọlọ́run tó wọn lẹ́nu tó ga jù tọ́ba mi kìnnánà tí

àwọn kìnnìànà tí wọ́n sá lẹ́sà nínú wọn lọ́wọ́ tó wá sẹ́sà Quraysh. wọ́n tọ́ka min Quraysh bani Hashim kọ́ wá sẹ́sà àwọn ọmọ Hashim nínú àwọn Quraysh. ẹ̀rọ̀kẹ́ Hashim onídàáni bàbá ńlá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹ̀rọ̀kẹ́ ni wọ́n bẹ́ẹ̀ tó ẹni oní Muhammad ọmọ Abdillah ọmọ Abdul kọ́sẹ́sà àwọn ọmọ Hashim nínú àwọn Quraysh. واصطفاني من بني هاشم ọlọ́run tí wọ́n á sa èmi nínú àwọn ọmọ aráàṣẹ. ó túmọ̀ sí kí ànábì wọ̀ lẹ́sà nínú ẹ̀sà nínú ẹ̀sà nínú gbogbo ma anabi adam pátákà fà. sísani lẹ́sà ọ̀nà ni pé ọlọ́run bá ọ̀dà èèyàn yarí pẹ̀lú fífún yẹn lọ́lá èjì ó ti fáwọn míì nínú àwọn ẹ̀dá tó dá. eléyìí fi hàn ìgbà tó ní ta àwọn kan nínú àwọn kan àwọn kan nínú àwọn àwọn kan nínú àwọn náà tó sallallahu alayhi wa alihi wa sallam eléyìí fi ń hàn wá anna rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam afdalul khalqi ala al-itlaq eléyìí fi hàn wá fóònù lẹ́ni tó lọ́lá ju gbogbo ẹ̀dá ọlọ́run bá tó lọ́wọ́ bá dá pátápátá kò sí ẹni kó ga tó ànábi tó lọ́wọ́ àdìsọ́nà ábọ̀dì lọ sí bẹ́ẹ̀ ọ̀gá jùlọ. ẹ̀ ń sì mà ní gbogbo ẹni tí ìbá ti sọ lọ ẹ̀dọ̀ ọlọ́run. nínú èèyàn kò sí ẹni tó ga tó ànágbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam yálà ọgbà àbọ̀gbà tọba gbà kórí ara ẹ tọba gbà ọrùn ara ẹ ẹni tó bá gbà òní òròrí retí mẹ́mẹ́ ẹni tó bá pọ̀ sí ọgbà òní wàhálà bá ọlọ́run ti ti wá wàhálà. ó wá nínú hadithi tí ìmáàmù Muslim ọlọ́run ọba kó kẹ́ wọn tí wọ́n gbà wá nínú sàkéyè wọn. wọn lànà bí Muhammad sallallahu alaihi wa sallam sọ ìgbẹ́ ànàsẹ́yìn ana sayyidu waladi adam wala fam èmi la tiwájú fáwọn ọmọ anabi adam kí n ti ti gbéra ga kí n ti ti báyìí. abdullahi bin abdul ọlọ́run akó yẹn ló ti wọ́n sọ ẹgbẹ́ inna allaha faddala muhammadin inna allaha faddala muhammadin ala ahli samai wa ala al-anbiya. ó ní ọlọ́run ọba wa ó ti àgbéga àti àjùlọ fún anabi wa muhammad sallallahu alaihi wasallam lórí àwọn ẹni tí ń bẹ nínú sẹ́mẹ̀ àti lórí gbogbo anabi lórí àwọn tí ń bẹ nu sọnà ẹyọ kọ àmàlẹ́ńkà àti lórí àwọn ànábì ta ló tún wá púpọ̀ nìkan mọ́ àyè má múlò bẹ́ẹ̀ kàkí àwọn ni wọ́n gbé lẹ́yìn jáde nínú sọnà kóbọ̀ tá a bá wọ àdéhùn yìí eléyìí fi hàn wá ọlá tí ń bẹ fún ànábì Ismail alayhi salam àti kí ànábì Ismail ga ju àwọn ọmọ àyá rẹ̀ àtàwọn ọmọ bàbá rẹ̀ lọ sẹ́mi pé Ismail lànàbì aleyhi wa salatu wa salam ẹ̀yìn rẹ̀ la nẹ́bí ibrahim tó bí anabi ishaq aleyhi salam lẹ́yìn rẹ̀ àwọn akọ́ni tẹ̀síwò tó kẹ́lá ìfọ̀ anabi ibrahim tó bí àwọn ọmọ mi anabi ismail lọ ga gbogbo wọn lọ adéǹdè fi hàn bẹ́ẹ̀ inna allah ọ̀sọ́ba min bani ismail kìnnánà ọlọ́run tẹ̀sà kìnnánà nínú àwọn ọmọ ismail ẹni tí wọ́n sẹ̀sà látara tiẹ̀ náà tó tún jẹ́ ànábì ọlọ́run eléyìí ń tọ́ka sí pẹ́ni pàtàkì ní àbí ìsẹ̀ni pàtàkì eléyìí náà ń tọ́ka sí pẹ́ni pàtàkì lọ́nà. ànábì Ismail alayhi salam olólọ́lá ju àwọn ọmọ ìyá rẹ̀ yòókù lọ. eléyìí sì hàn nínú hadithi. nítorí pé àti inú àwọn àrọ́ máa dọ́mọ la nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ti jáde eléyìí tọ́ka sí ọ láti bẹ̀ fún dàrú sanabi Ismail alaihi salam. kò sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn àwọn ẹni tó mọ̀ nípa àtàn níbi láti inú àwọn àrọ́ máa dọ́mọ ànẹ́bí Ismail alaihi salam ọ̀kan nínú àwọn àrọ́ máa dọ́mọ ànẹ́bí Ismail ànẹ́bí Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. sábà wà wò ẹnì kan ni wọ́n tẹ̀sà ọmọ kìnnánà nínú àwọn ọmọ ìsmáìl wọ́n tẹ̀sà kìnnánà nínú àwọn ọmọ ìsmáìl wọ́n wá tẹ̀sà kùrẹ́ṣ láti inú kìnnánà wọ́n wá tẹ̀sà bẹ̀ní hánṣẹ́ láti inú àwọn kùrẹ́ṣ ó tó adìgbọ́n tẹ̀sà nàbẹ̀ Muhammad sallallahu nàám lárúbáwá ni wọn wọn ti tún òyìnbó pẹ̀lú eléyìí mú ni mà ìgbà wọn lárúbáwá wọn ní ọlá ju ẹlòmíì lọ nínú àwọn ẹ̀dá tó lọ wá dá léèyàn lárúbáwá ga ju gbogbo àwọn yòókù lọ tó lọ dá àti pé ká nífẹ̀ẹ́ wọn kò bẹ̀ nínú ẹ̀sìn nítorí pé ìfẹ́ àti ìkórìíra nǹkan kan ní tó ní ìṣe pẹ̀lú ọlá àtàkì lọ. ọlọ́run pọ́n wọn lé ó gbé wọn ga adẹ́gbẹ́ ń bẹ ní ìgbàgbọ́ tó káwọn náà kọ́ ká ní ìfẹ́ wọn. ọwọ́ nínú hadith ibi xubbu làwọn di ìmánu wàdó ọlọ́run ní bá ń kún wọ́n kún. nínú ìgbà àwọn lárúbáwá ìgbà kó mọ̀. ìkórìíra àwọn ẹ̀wẹ̀ ìdàgbàgbàgbébè àti ìsèkèbèrè yìí. torí di eléyìí eléyìí ó fi hàn wá gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ṣe tọ́ka sí wípé àwọn ẹni tó ń tẹ̀lé súnà níbi ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kì í pọ̀ ní àwọn lárúbáwá kiri á àjùlọ tó ń tẹ̀lé súnà sallallahu alaihi wa alihi wa sallam. torí rẹ̀ ní olùmọ̀ Harb al-Karmani rahimahullah ta'ala nígbà tí wọ́n ń sàlàyé ìgbàgbọ́ àwọn aṣòfin nàìjíríà wal jama'a wọ́n ní wọn náà rí kulè làárọ̀ bí haqqaha wa fadlaha nínú ìlànà àwọn aṣòfin àti ìgbàgbọ́ wọn òun náà ní pé wọ́n mọ ọ̀rọ̀ àwọn alárúbáwá àti àdúrà wọn fún wa wọ́n sábẹ́ pátá wọ́n sì máa ti ń jẹ́ ẹni tó dúwájú àwọn èèyàn yòókù fún wa. wọn lọ ṣe kúrò wọn láti wọn lè hadithi Rasulillah sallallahu alaihi wa alihi wa sallam nítorí ẹgbà wọ́ọ̀rọ̀ wá lọ́sọ̀gbọ̀ ìgbà ọ̀rọ̀ náà wà fún wa bá ṣùkú lè yé mánú àwọn ولا نقول بقول الشعوبية وأراذل الموالي أو نيمان صو irun tí àwọn ẹlẹ́yàmẹ̀yà máa ń sọ àti àwọn ẹrú tó fi ń kí ẹni àkùkù làwọn eléyìí nínú àwọn ẹrú àwọn ẹni tó fi ń kí wọ́n kórìíra àwọn lárúbáwá wọn ò nífẹ̀ẹ́ wọn ẹlẹ́dínà láyé ṣubú nílà áwọn àwọn tí ò nífẹ̀ẹ́ àwọn lárúbáwá wọlé yòókè rúnà bí wọ́n gbé yín tí wọ́n àti gbàlú bí ọlọ́run bá ti àdúrà fún wa. فإن قولهم بدعة وخلاف قرآن كم قلال وكتب ولا جلان ددال يقبل ابن تيمية رحمه الله أنا ما هو رأيه ولا تنفر أبا حرب الكرماني تنفر الزمان في الله الصراط المستقيم ابن تيمية كان تصور من ترى إن أنا نقع على أربعة قل الذي عليه أهل السنة والجماعة ìgbàgbọ́ àwọn tó ń tẹ̀lé súnà nẹ́bẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun ni i'tiqadu anna jinsa al-arabi afdalu min jinsi al-ajam wọ́n gbàgbọ́ ibi ẹ̀yà alárúbáwá ọlọ́lá ju ẹ̀yà tí ì tẹ̀lé alárúbáwá lọ. náà asima wípé olókun lè nàdẹ wa Adamu min turab la fadla li arabiyyin ala a'jamiyyin. illa bi taqwa gbogbo ọmọ anabi adama la ti atari ìpẹlẹ Ọlọ́run bá ti dá wa láti mọ kíkò sí àjùlọ fún lárúbáwá lórí ẹni tí èsì lárúbáwá abẹni tí èsì lárúbáwá lórí lárúbáwá àyàfi pẹ̀lú báyọ ọlọ ìwọ láti kò kan náà òṣìṣẹ́ Ọlọ́run àti Ọlọ́run kò máa bá wọn fi hàn wá pé Ọlọ́run ṣèǹtà àwọn lárúbáwá láti ní gbogbo ẹ̀yà yòókù ó ṣèǹtà ìran lárúbáwá. nínú gbogbo ọ̀ràn yòókù ó fún wọn lẹ́tùrú àti ọlá èyí tó kúkú fáwọn yòókù nípa akọ́yọ anabi wa Muhammad sallallahu alayhi wa jáde nínú wọn wa ní kí ni nǹkan bàbàrà èwo lọ yàtọ̀ tí tó síwájú náà àti ẹ̀yà kan ti yọ wọn àti inú ọ̀ràn kan ti yọ wọn kí wọn sọ ibi ẹ̀yà àti ìran àti wọn náà nígbà tó ti wọn náà sọ orí tí á sọ ikú bẹ́ẹ̀ ni àti náà ìyá kan awọn ti yọ àwọn náà àti inú ìran kan ti yọ àwọn náà ṣùgbọ́n àpín ẹ̀yà yẹn náà lọ́la à ọlọ́run ọ̀bọ̀ gbàgbéga náà wọ́n gbogbo gíga wọn àti wọ́n kúrú bẹ́ lẹ́gbẹ̀ẹ́ àjùlọ àti lárúbáwá nítorí pé wa Muhammad gbogbo kò mẹ́rin ọwọ́ báyìí. torí di eléyìí Sheikhul Islam wọn ní ìdúránìyìhìm òsèrèyànìyìhìm ìgbàgbọ́ àwọn àhìsùn náà jẹ̀mẹ́ à òní àníkẹ́ àwọn lárúbáwá ọlọ́lá ju gbogbo ẹ̀yà tí èsì lárúbáwá lọ kò bá jẹ́ ìdúránì àbí sèrèyànì tó ti gbàwọn ẹ̀yà àwọn ànábì tó fi wájú nù. rúmihìm wọ́n fọ́ọ̀sì hìm wọ́n bá jẹ́ rómáwá wọ́n bá jẹ́ bárítáwá báà jẹ́ ìbò kò báà jẹ́ dúdú kò báà jẹ́ ìyówó lè jẹ́ alẹ́ yà lárúbáwá lọ́la gbogbo wọn lọ wà á nà kúrẹ́ iṣẹ́ ọ̀fọ̀lù làárọ̀ wọ́n tún ní gbàgbọ́ pé nínú lárúbáwá kan àwọn kúrẹ́ ìṣù ní kíni àwọn lọ́lọ́lá jù wà á nà bẹ́ni hánṣẹ́ ọ̀fọ̀lù kúrẹ́ iṣẹ́ àti báwọn bànú hánṣẹ́ wọ́n tún gbàgbọ́ àwọn jù nínú àwọn kúrẹ́ wà á nà lẹ́nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam olólọ́lá jù nínú àwọn bani hashim fọwọ́ afdalul khalq olólọ́lá jù nínú gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run nafsan wa afdaluhum nasaba òun lọ́lọ́lá jù ní dídá tọ́lọ̀ǹda lẹ́mìí òun sì lọ́lá jù lára àdílé tó ti dájú sallallahu alayhi wa sallam eléyìí yóò fi hàn wá kí ẹ bó ti ṣe pàtàkì tó kéèyàn jẹ́ni tó nífẹ̀ẹ́ àwọn lárúbáwá. eléyìí tó gbé wa lọ di ilé yẹn oní àlàdé ìjà nígbà Muhammad sallallahu alaihi wasallam tó ń sálà ìbọn ọba ti tẹsẹ̀ ta wọn. Al-Imam An-Nawawi ọlọ́run bá kókè wọn. wọ́n ní àdébì yìí iná ní àwọn olùwọ̀ àwọn ẹni wọ́n fi tẹ̀rí. kíkẹ́ lómii tí kì í ṣe Quraysh nínú àwọn lárúbáwá kò yé ṣe dọ́gba pẹ̀lú Quraysh. ẹni tí kì í ṣe Quraysh nínú àwọn lárúbáwá lẹ́yìn sẹ́mi kó ìlẹ́wọ̀ a lè fi ṣe dọ́gba pẹ̀lú kúrẹ́ṣì. torí ẹ bẹ́ẹ̀ ẹni tí kì í ṣe nínú àwọn bànú hashim tó tún ti jáde nínú àwọn kúrẹ́ṣì a lè fi wé àwọn bànú hashim àyàfi àwọn bànú al-Muttalib àfàwọn ọmọ al-Muttalib àwọn nìkan la lè fi ṣe déédéé pẹ̀lú àwọn bànú hashim torí pé kíni torí pé bànú al àti bànú hashim nǹkan kan náà ni wọn torí ẹni Muhammad bọ́nà Abdillah bọ́nà Abdul Muttalib bọ́nà Hashim tòṣe yàn kí àwọn tó bá jẹ́ máa Muttalib àtàwọn tó jẹ́ máa Hashim nǹkan kan náà ni wọn àbẹ̀ ètò nǹkan Abdul Muttalib ló bí lẹ́yìn Hashim ló bí lẹ́yìn ẹ bàbá ńlá ló bí lẹ́yìn bàbá tí ì ti bàbá ńlá ló bí lẹ́yìn yàrá ń bọ́ ní gbogbo wọn padà dáko tẹ́bí ní oko kan náà wọ́n gbé gbàdo tó nǹkan náà làwọn ènìyàn tọ́ eléyìí yóò fi hàn wá kí ẹ̀kọ́ ti jẹ́ ìpín èèyàn gbọ́dọ̀ máa kí èsì gbàgbọ́ òdodo rẹ̀ kí ẹ̀ ń fẹ́ràn wọn kí ẹ̀ ń fẹ́ràn ìtọ́nà fẹ́ràn kí ẹ̀ ń kórìíra ìtọ́nà kórìíra eléyìí ń bẹ nínú àmì ìgbéyàn kọ́ lọ́wọ́ bá kọ́ wọ́n bẹ nínú àwọn èèyàn àwọn tó fi pé wọ́n kórìíra lárúbáwá wọ́n ti kórìíra àtìrí lárúbáwá ẹlòmíì wọn ẹ máa fi mú ni ẹ máa gbọ́nú ẹ máa bínú wọn ti sọ pé a ah, nílẹ̀ lọ́wọ́ kan kíní kan inú fi torúkọ òde bẹ́ẹ̀ rí sá ìgbẹ́ kíní ṣé ọ̀dọ̀ la ti kọ́ kí ó ní ibà náà mọ kí ó láì lọ ọ̀dọ̀ wọn kíní kíní kí n là kí n là ní kò síwájú yìí rẹ̀ ti lè dáa tó tó o bá lọ kẹ́kọ̀ọ́ níbi tó ti wá sábọ̀ yìí yẹn tí ó dàn mara kò síwájú yìí rẹ̀ ti lè pé tó tó lọ kọ́ níbi tó ti pilẹ̀ kọ́kọ́ lọ́dọ̀ àwọn ẹni tó lé kéde wọn ni. káàpọ̀ yìí rẹ̀ lè dáa tó. lẹ́sẹ̀ o lè gbìyànjú pé ọ̀nà ọ̀gbọ́n lárúbáwá ọ̀nà sọ oṣù máa ti tíra wọ́n ti máa pè ọ́ láàrin àwọn èèyàn yìí ṣùgbọ́n nígbà tó bá rìn àlùwá rí pé tó kà lọ. láǹfààní àti lọ síbẹ̀ yọ máa wa pàápàá náà àwọn wọn máa kọ nìkan àwọn náà mi kórìíra lárúbáwá kódà tó ráhùn tó kọ́nu tí ra àwọn gan fúgà mi. tòkánà wú wọ̀nyẹ wọ̀nyẹ. دمجي شيخ الإسلام ابن تيمية رحمه الله من انترى الاقتضاء الصراط المستقيم وني التحدث بغير العربية بغير ما حاجة النفاق كما سويدتين في الأربعة لا يمكن أن يكون هذا لا تنتبه يوم منافقين ẹ̀kọ́ ga òun lọ yẹ kó english lẹ́nu mùsùlùmí kìsìkì dáhùn wa ha táwọn ọ̀sẹ̀ ìgbó bí ọgbẹ́rẹ̀ ilé yẹn túmọ̀ sí pé yàní dábàá gbọ́ lárúbáwá hmm? lọ yẹ kí gbogbo ọmọ sọ ó ní universal language fáwọn mùsùlùmí wàsùnmùhánùlá wọn náà máa kíyèsí gbogbo ibi tó bá dé nílé àwọn mùsùlùmí níbi táwọn mùsùlùmí bá wà. ó rí pé àkọ́kọ́ tí wọn náà kọ́kọ́ wí ní kíni assalamu alaykum èdè yìí bòrò àbí lálùwà èdè lálùwà ẹ̀ tí wọn bá ti wá sí assalamu alaykum tó dáa táwọn ń wò kọ́kọ́ lálùwà kéfù hàn kéfù àtúnyẹ kéfù àtúnyẹ àkì kéfù àkọ́wọ́lù mùsùlùmí nàbí mi láti kọ́ wọn bá wá pé tí ọgbà alhamdulilayi wọn bá bá ọgbà àdékùnrin jù bàbá. eléyìí túmọ̀ sí pé sùn hàn án wà. ó yẹ kí mùsùlùmí lè gbélé ẹ yẹ kí mùsùlùmí lè gbélé tí ọba ti kàdú yìí pé wàá gbọ́ alukur'an yìí wàá gbọ́ súnà nàbì sọlọ́wọ́ àṣẹlẹ̀ yìí eléyìí náà tó o tún láti tẹ̀ lórí kòkòrò láti máa kí ni mẹ́sẹ̀gì ọlọ́run tó jọra ṣe sàgbà láàyè lórí wọn lè dọ́gba ẹni tó ń tún fún àtẹnudó náà náà tó máa rìn fúnra rẹ̀ wọn lè dọ́gba ìdòwò kó tẹ́sí kó wí tọ́lọ̀ òwe ṣùgbọ́n gbà tí wọn náà bá mọ̀ fúnra ara rẹ̀ wà á gbé wà lé. torí de eléyìí ẹni ká nífẹ̀ẹ́ wọn nínífẹ̀ẹ́ wọn wọn bẹ nípa nífẹ̀ẹ́ ẹni tá nàbí sọ̀rọ̀ wá àdúgbò lẹ́nu tọ́ka sí ká nífẹ̀ẹ́. wọ́láàkì ń bẹnu lárúbáwá ẹni tí kì í ṣe mùsùlùmí o ń bẹnu lárúbáwá ẹni tó ń jẹ́ lẹ́sẹ̀ alágbélébù kí bá ti ṣe wọn ní Lebanon Egypt Syria. kẹ́ bá ti rí wọn láwọn àmì dáadáa ló kọ́ yẹn bákan náà apá kan wọn tó wọn ju díẹ̀ lọ ní Nàìjíríà. bàbá ní wọn bẹ́ẹ̀ mọ́tàdì tí o ṣe ní gbogbo èèyàn náà ní sàlámà lẹ́kọ̀ọ́ lórúkọ kàfíjẹ́ lágbáwá èèyàn ti àgbélébù márùn àwọn ti sàlámà lẹ́kọ̀ọ́ ti pékè mọ́ àbí òye wa òye sàlámà sílẹ̀ yẹn. irun wọn náà làwọn lẹ́bánà tó ń pọ̀ láwọn kọ́ńtírì tiwa yìí wọlé márùn tẹ́lẹ̀ ti tajà lẹ́kọ̀ọ́ kankan orúkú sọmú kankan ló mẹ́ẹ̀ ògbógbóró àwọn wọ̀nyẹ ọ̀pọ̀lọpọ̀ nù wọn ẹ máa kíyèsí wọn. tí ò bá jẹ́ nà fúnni yóò sì jẹ́ rọ́ọ̀fẹ́rì tí ò bá jẹ́ lẹ́sẹ̀ alágbèlè yóò sì jẹ́ ọ̀kan náà àwọn ṣíà bí òye wa kí ọkàn wọn máa wò pé gbàdé jẹ́ lárúbáwá náà ló bá ti di dára lóbi di ẹni tí wọ́n ní kó nífẹ̀ẹ́ rárá bákan náà ó bẹ nínú wọn ẹni tó tó ní àkídà láti fi dàgbà àpìlà gẹ́gẹ́ bí àwọn dòró àti àwọn nùsọ̀ ìrìyà àtúntò káàkiri àwọn burú gan-an ó bẹ̀ gbé wọn dé kó wọn jẹ́ pípé gbòòrò àwọn eléyìí pípé yẹn ń sọ́ra. ìdá ń sọ ní kí wọ́n dé lárúbá tó jẹ́ mùsùlùmí tó ti jẹ́ni tí ń tẹ̀lé súnmọ́ ànábọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa wọn ló sì rí tó bá ti bá rún wọn pàdé tí ó náà bá ti rí ọ tó rí wọn tí wọn náà jẹ ó sì rí wọn yẹn ti mara yín ti pẹ́ ẹsẹ̀ ti mara yín tí ò ní fẹ́ sọ lẹ̀ subhanallah irú àwọn eléyìí wọn máa ń fẹ́ràn àwọn mùsùlùmí ọmọ ẹ̀yà wọn láti fi kíbi lágbàlá yìí mọ̀tò bá bá rú ẹ̀ lálejò kò ní mọ tó sí ọ lálejò sọ pé ṣé ká tó fún ilé ìjà tó fún ilé ìjà tó fún àlọ́ bí ẹnìkan tó fẹ́ pẹ́ nìkan lé fẹ́ pẹ́ nìkan lé láti nàìjíríà wọn ni ẹbí léwu ẹbí léwu tí ọ̀fẹ́ kankan tòtòrò wá sí ẹbí léwu tí ọ̀fẹ́ kankan ẹni pípẹ́ kọ́ lọ kó tí wa tí wọ́n lọ kó dẹ̀bí lọ wa tí wọ́n lọ wọ́n ti kó gbogbo ẹ̀ka lẹ́wọ̀ tí wọ́n yá yóò gbé lọ lù rẹ̀ tó bá fẹ́ yóò lọ́kàn ju òwú lọ wọ́n lè wọ́n bá lè kó <laughs> àwọn ti gbàgbé pé ẹni tí ń bọ́ sọ̀rọ̀ yìí òun bọ́ sọ̀rọ̀ ní mùsọ̀lẹ̀kìn látara ni tí ń sọ̀rọ̀ ọmọ ẹ̀yà mi ni láti kàwé ayé lọ́wọ́ àjọpọ̀ lọ́wọ́ ọba kó bá kan àjọ tẹ̀lé súnà mẹ́rin ọ̀rọ̀ sọ̀rọ̀ wà ti máa àti bàbá débí ní òun máa yọ lù ju aná bá àbí ẹ̀kọ́ ni òǹkọ́lá kó ti kílẹ̀ kan ló òun ká yọ ìgbà mí ẹ̀kan lọ́sẹ̀ òun ká yọ à ń kó gbogbo ẹjọ́ lèdè ká tó tutù mọ́ àlà. subhanallah tó eléyìí á mú pé òkúlùwà ìsìlámíyà asọ́ọ̀dẹ̀ alqawiyya yóò gbilẹ̀ láàrin àwọn èèyàn ìjọba ẹ̀yà tòótótó ìfẹ́ tẹ̀sí náà ìtòmí agbára yọ̀ọ̀rá ìjókòó láàrin torí ní ilé ká nífẹ̀ẹ́ ní tó náà ká nífẹ̀ẹ́ sí tó ń bẹ nínú nǹkan tó dáa. eléyìí jẹ́ ìṣe àwọn lárúbáwá torí ẹ̀ lọ́gbà ló ti jẹ́ pé kápọ́ ní gbèdé lárúbáwá sí ẹ̀sìn mi kásì mà nípa rẹ̀ nínú tí máa ń jẹ́ kí ìmánì èèyàn lékún ni ìjọba tó máa ti mà nípa rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ ní confidence in your religion bẹ́ẹ̀ ló ní pé ọ̀nà ń clear níwájú rẹ̀ kó sẹ́ni tó lè rí ọ̀sẹ̀ jẹ ẹ dákun kéèyàn má ní ẹsẹ̀ jẹ ṣé oríire ni àbí ìsòrí rẹ̀ oríire ńlá gidigidi nítorí kẹ́ni tó ń sàn jẹ oríire pé wọ́n má pè funfun wọn náà gbé funfun ẹni tó pè funfun náà ló tún padà pé dúdú wọn náà tún pàṣẹ pé yẹ ó ti di dúdú báyìí ṣùgbọ́n tó náà bá bá ràn yẹn lọ́wọ́ téèyàn ríran téèyàn kú ní ipò ẹni tí wọ́n lè máa rí tẹ̀jẹ pẹ̀lú ahmadillah kéèyàn yà máa dúpẹ́ kọ́lọ̀. alhamdulilayi ẹ ti rí pé àwọn ẹ̀yà yẹn nínú gbogbo orin tó náà ń ṣe fún wọn òun náà ti kò sí kéèta kò sí kéèta ó wù wọn kó orí ọsùn kó orí spray náà lẹ́sẹ̀ rí pé látàrí àwọn tàbí ẹ̀wù wàhálà tó ń ṣe ẹ̀wù yà tó ń ṣe. àwa ní ìsinyìí báyìí ọ̀ọ́ kíkà kan á bára sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kété gbogbo yẹn ló fẹ́ sí sékì ní ìlú lẹ́fún wa náà ní láti máa fún wa wá láti àbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀dá kan ẹ̀wò bí dáhùn àwọn lárúbáwá yẹn àwọn kàbí ẹ̀wò bí dáhùn ti gbé ìsìlám ẹ̀wò bí dáhùn gbélé ẹ̀wò ti gbé ẹ̀wò bí dáhùn gbélé gbé ìsìlám títí wọ́n gbé títí àpáta tí ń jẹ́ níbi tí France tó ti bẹ̀rẹ̀ tó ti pààlà pẹ̀lú Spain. ìgbà tí wọn ò lè borí àwọn ẹni tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ àwọn òyìnbó ń bẹ́ ń gbà yẹn Islam fi dúró bẹ́ẹ̀ àwọn kì í sọ̀lẹ̀ àwọn fẹ́ kí ìmọ̀lẹ̀ ọ̀tẹ̀ ká gbogbo àgbáńlá yìí ewu bí tí wọ́n bá dín mélòó làwọn arí fi kún mélòó làwọn arí fi kún la hawla wala quwwata illa billah mélòó la bàjẹ́ nu táwọn ti tó sí onídìí ilé ẹjẹ́ ń gbìyànjú tẹ̀wọ̀n. ká fẹ́ràn àwọn ẹ̀tọ́ lọ dáadáa. ìmẹ́ni lè lọ. ló mú kí wọn jáde lórí ara wọn. wọ́n gbọ́ lórí. wọn kó tó bá gbọ́ àwọn ọlọ́run fi rìpléǹtì àwọn gbàgbéyìn àwọn náà nìkan tó ọlọ́run mọ̀ náà. ká dé dé. wá ṣe irú àwọn ọ̀lẹ́ bíi tiwa oníkàmọ́ bẹ láàrin pa oníkàmọ́ bá jẹ́ pé a wà láàrin àwọn ẹni tó dáa òdì gbé tán. eléyìí ló fà ló fi jẹ́ pé gbàmì àwọn èèyàn sọ pé bóyá àwọn lábọ́ àti discrimination wọ́n gbá ẹ̀mí ní ti bẹ́ẹ̀ ẹnìkan lárúbáwá ẹnìkan ètò lárúbáwá ẹ̀kọ́ kan náà wọ́n ti lọ kọjá jù ìgbírí kan náà wọ́n lọ gbà wọ́n fẹ́ nìkan ní ìlọ́pọ̀ kí n tó ń fẹ́ nìkejì nítorí pé ní tí wọ́n fún ìlú ọkọ̀ tó ń fẹ́ nìkejì ẹ̀ lárúbáwá lò wọ́n wá gbin náà jẹ wọ́n fún wọn ní one thousand naira wọ́n fún wọn ní two thousand naira lóṣù wọ́n wá gbin náà jẹ pé bóòlù ti lè jẹ́ bẹ́ẹ̀ tí a ti mọ tọ́pà tó fi jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ dáhùn kọ́láwọ̀n kọ́láni ọlábà ò kẹfẹ kọkàn náà lẹjọ the same degree you ìwọ distinction ló fún gbà ohun mọkúbọọlù pa nígbà mi wọn máa ń sọ pé ike àgbọ́yé lárúbáwá kò rí bí àgbọ́yé ẹdí èsì lárúbáwá bẹ́ẹ̀ ni àbẹ ẹ̀kọ́ tó bá nímọ̀ tó bá jọ nímọ̀ lódodo àgbọ́yé wọn lè má jọdọ kà àgbọ́yé wọn lè má dọ̀dọ̀ gbà nítorí pé èdè tiẹ̀ fẹ́mi kó náà ti kọ́ mọ̀ ní èdè tiẹ̀ ni fi ń bá wa sọ̀rọ̀ bó wọn ṣe tètè lágbọ́yé tí wọ́n wa sọ ọ dájú pé wò ní fẹ́ tètè lágbọ́yé rẹ̀ kò sí kò sí gbédè tó nítorí pé ní ìsinyìí ẹnìkan kì í ṣe Yorùbá Yorùbá àwọn àdìjọ kẹ́kọ̀ọ́ Yorùbá òun náà sì gbọ́ yorùbá dáadáa ṣùgbọ́n àtijọ́ kẹ́kọ̀ọ́ lédè yorùbá ó dájú pé tí èkíní kejì wa bá fẹ́ ṣàlàyé táwọn ẹni tí ń gbọ́rọ̀ tí wọ́n bá jẹ́ ọ̀mọ̀ràn yóò hàn sí wọn pé lẹ́yìn àlàyé rẹ̀ yé ẹ̀bí òye ṣùgbọ́n lẹ́yìn bó bá ṣàlàyé débì kan kásẹ̀sì ń já pa nítorí pé ẹ lè fi wọ́n wéra wọn ẹni tó gbẹ́dùn àtẹni tí wọ́n bí méjì síbò tí lè gbọ́ english yìí tó tán ha wá dé àárín àwọn òyìnbó tó léde gan ó rí kó tún gbé dè mọ́ná ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló wà máa pagídí sọ̀rọ̀ gbọ́n ti sọ ẹ̀ tí mo kì máa pọ́ńpù ẹ̀ kì máa kó dálẹ̀ pẹ́ tó máa kó dálẹ̀ òyìnbó yẹn ọmọ wa tún nà ọ́ lọ́nà gbogbo tí ìbá ti ti fìyàn fìyàn bá gbọ́ àlàyé yẹn kò dàbí tẹ̀lé tó nífẹ̀ẹ́ ọgbà ọ̀sán. ẹnìkan náà haúsá ni wọ́n fẹ́ sàlàyé lédè haúsá haúsá náà fẹ́ sàlàyé lédè haúsá onídọ́rọ́ haúsá yìí èdè ń ẹnu báwọn ti kọ́ náà bí báwọn ti fa áńbì àwọn lọ́mọ àmọ́ wọ ìtọ́jà lọ́dọ̀ tẹ ẹ̀ka sàlàyé kò àbí ẹ̀kọ́ ìwọ̀n bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbọ́ ìsẹ̀mí ndị kòmí wọn táwọn ti máa yọ àwọn arábí yẹn jáde bí gúnnà tí wọ́n máa jáde gbá mú wọ́n lè má mọ gúnnà yẹn ti tí wọ́n máa wọ̀ ọ́ oyin Yorùbá ni kò burú wọ́n sá ti gbìyànjú tẹ àbí bẹ́ẹ̀ tó òun náà aṣọ Yorùbá kárì ṣètùmọ̀ ayé tí wọ́n yà gbọ́ yìí lè ẹnìkan lọ kí n ti fún àfihàn fi rọra ẹ̀jẹ̀. لين واني ويتولون أزواج رسول الله صلى الله عليه وسلم أمهات المؤمنين ويؤمنون بأنهن أزواجه في الآخرة خصوصا خديجة رضي الله عنها أم أكثر أولاده وأول من آمن به وعاضده على أمره وكان لها منه المنزلة العالية والصديقة بنت الصديق رضي الله عنها التي قال فيها النبي صلى الله عليه وسلم فضل عائشة على النساء كفضل السرير على سائر الطعام لا يرى آه سنة ما دابو وتابو قد ti sọ bí wọ́n ti ka àwọn tàbí ànábì wọ́n ti sọ bí wọ́n ما ti máa الله عليه وسلم eléyìí wọ́n ń pè ní zikrul khas ba'da al-'am zikrul khas ba'da al-'am torí pé àwọn ìyàwó ànábì náà ń bẹ ẹnu ara lé ànábì wọ́n tún wá dá wọn sọ lọ́tọ̀ tanbihan 'ala ahammiyatihinna wa tanwihan bil-ihtimami bi sha'nihinna. wọ́n ṣe bẹ́ẹ̀ láti tawájí pé ká mọ̀ yín pé wọ́n pàtàkì wọ́n sì ṣe bẹ́ẹ̀ tawá nídìí kan lọ sídìí ká máa pọ́n wọn lé ká máa gbé wọn gẹ̀gẹ̀. wọ́n ní àwọn tó ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam wọn kì í mú àwọn àyàwó ànábì sallallahu alaihi wasallam lọ́dàá torí pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn náà làwọn obìnrin tó máa àwọn òbí tó lọ ń fọ ọmọ kúrò nínú gbogbo aburú wọn a máa tọrọ ìyọ́nú Ọlọ́run ọba fún wa wọn sì máa gbé wọn ga wọn sì máa sàpọnlé epo wọn wọn máa gbé ẹni tó lọ wọn bá sàpọnlé epo wọn a sì máa mápá mẹsẹ kọkù lọ́dọ̀ gbogbo ẹni tí máa ń kà wọn lábò gbogbo ẹni tí máa ń búyàwó Ànábì sallallahu alaihi wasallam àbí ń bú ọkàn nínú wọn àwọn ẹni tó ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam wọn ì zọ́ọ̀jù ìyàwó zọ́ọ̀jù ọkọ. yẹ́n bó ti jẹ́ pé zọ́ọ̀jù ọkọ zọ́ọ̀jẹ̀tù ìyàwó bọ̀ zọ́ọ̀jù náà ọkọ àti ìyàwó máa ń jẹ́ wọ́n á máa mú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam lẹ́ni wọn wọn kì í dìtẹ̀ sí wọn àwọn ìyàwó ànábì ummahatul mu'minin ìyá ni wọ́n á ti ẹni tó bá kọ̀ wọ́n tó bínú sí wọn tí ń lànà wọn palẹ́sìnà bí ó ń mèyí wọn kì í ṣe ya rẹ̀ palẹ́sìnà bí ó ń mà á ti yí àwọn èsè ya rẹ̀ nu torí ẹni tó ń bú tó ń lànà kó ló ti fẹ́ jẹ́ ya rẹ̀ ìdí tí wọ́n sì fi jẹ́ ya rẹ̀ onígbọ̀ gbọ́lọ́gbọ́ torí pé gbogbo ẹni tó bá jẹ́ múmi ni àwọn ìyàwó ànábì kọ́ wàá zuwájú hu ó mà á tu òun àwọn ìyàwó anabi sọlá àtìlá ìyá ni wọ́n jẹ́ fáwọn olùwàgbọ́ òdodo gbogbo ẹ̀ńtẹ́ bá ti ní tí ń bú wọn òun ọ̀gbọ́ ló ń gbọ́ yìí gbàtí òsì gbọ́ ló ń gbọ́ ọ̀mọ̀ wọn níyà rẹ̀ torí ti eléjọ́ bá bú wọn ìdínú ti fi ń bú wọn torí ti eléyìí báyìí àwọn ìyàwó anabi sọlá àbárí ìgbòsẹ́lẹ̀ èèwọ̀ ló jẹ́ lórí wa láéláé wípé kẹ́nìkan fọ́fẹ́ wọn tún yìngì fún wọn lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àbí kẹ́ni kó tiẹ̀ ní ìbálòpọ̀ kan pẹ̀lú wọn kódà wíwò ọ̀ gbọ́dọ̀ gbò wọ́n níwò pé á ah, wọ́n ti wù mí á ṣé èèyàn wo màmá rẹ bẹ́ẹ̀ tí ìbá ti kó ilẹ̀ bá ti dàrú kò sì gbọ́n kò sì lórí lọ ṣùgbọ́n torí pé ìyá wa ni wọ́n ọ̀ gbọ́dọ̀ wù wọ́n wò pé wọ́n wù mí o ò sì gbọ́dọ̀ fẹ́ pẹ̀lú wọn níwọ̀ nìkan èèwọ̀ ni. Allah ìyá tó ti pé yòó tún gbọdọ̀ dá wà pẹ̀lú rẹ̀ léyàn nìkan lólè ẹ̀rùn pé ìyá tí kò rẹ̀ ga ipò wọn ga púpọ̀ bẹ́ẹ̀ làwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní an-nabiyyu awla bil-mu'minina min anfusihim wa azwajuhum ummahatuhum àwọn ìyàwó rẹ̀ ìyá wa ni wọ́n ti o nípa kásà pọ́nlé wọn kásà gbígbà wọn torí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kásà gbígbà wọn kásà gbígbà wọn kásà wọn lé agbọ́dọ̀ bẹnu àtẹ́lù wọn àti gbọ́dọ̀ kúrọ mọ ọkọ wọn ti zina pàápàá jùlọ Aisha Ọlọ́run bá kó yọnu sí sẹmi kó àwọn munafiki Madina wọn parọ́ zina ma Ọlọ́run bá ti kọ ma mẹmbọ pé sẹbẹ sẹmẹ wá tẹ láti òkè àwọn sẹmẹ Ọlọ́run ti kọ ìyá ńlá wa ma. torí délé ẹnikẹ́ni tó bá pe lónìí zina lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti kọ́ ma fahuwa kafir kèfèrí ló ń jẹun. nítorí kó pọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ̀nù ọlọ́wọ́n bá tó ní kí èso ń zina kó ṣe zina ọjọ́ ọlọ́wọ́n bá nírọ̀ ó di kíni ó di kẹfẹ́rí kó máa sànù wa. ṣùgbọ́n ní tọ́ba ẹlòmíì nínú àwọn ìyàwó Muhammad sallallahu alaihi wasallam wọn ṣàgbèrè wọn lọ́rọ̀ oríṣi méjì ń bẹ nípa kò sí ìyàtọ̀ láàrin àwọn náà àti Àìṣà radiyallahu anha pé ẹni tó bá parọ́ mọ́ kan mọ́ kó fi zina bá lójú ayé ànábì àbí lẹ́yìn kó ànábì sallallahu alaihi wasallam ọ̀wọ́ káàbọ̀. pé bẹ́ẹ̀ ló gbóyin zòònù ẹnu kí fẹnu bintu zam'a àti sọ́dà dàgbà anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n di pé bọ́yá lílọ sọ́dọ̀ rẹ̀ wọ́n lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n rí pé anabi sallallahu alayhi wa sallam bọ́yá wọ́n ní wọn ò fà sọ́dọ̀ wọn bí tẹ́lẹ̀. ọba ni wa anabi sallallahu alayhi wa sallam èmi fi ọjọ́ tèmi dẹ́ẹ̀fì máa wádọ̀ mi tọrọ fún Aisha radiyallahu anha. ànábì sì gbà sẹ́mi kí ẹ̀tọ́ èèyàn sẹ́mi bá fi ṣe sàárà àníkẹ́ni tí ó gbà lọ́wọ́ rẹ̀ fi ṣe ó ṣàbòsí fún sẹ́mi kó ń lówù ló ti ṣe sàárà fún ọ̀pọ̀ ọ̀sẹ̀. ẹnì kan gbọdọ̀ wá máa sọ nípa sọ́dà yìí kí àwọn àbá mi tí ò lẹ́kọ̀ọ́ sí máa ń sọ nígbà tó ti gbó ti gbó àbá ti gbó ti di àpàtì subhanallah ìyá rẹ nù bá ìyá àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti jọ́ka nínú wa fẹ́ kọ́ ọmọ bẹnu àtẹ́lù fẹ́ kọ́ bẹnu àtẹ́lù sọ ẹnu rẹ kẹnu wọn mọ̀ bá kó bá wa ẹnu ló tètè kó bá yẹn pàápàá jùlọ ìgbà tí bá ti mà ní ẹ̀kẹ́ máa sọ àsọdùn. ẹni pé sọ̀rọ̀ débi kan náà fúnra ni aláwọ̀ ẹgbọ́nà tóbi jẹ̀mọ́ à a yẹ pé ọ̀rọ̀ tó sọ wọ́n nídi kan tó aláwọ̀ àkọ́rọ̀ tó nídi kí wọ́n tẹ̀sẹ̀ máa ń ti géètì ma ti sọ àsọdùn máa ń bí èèyàn sọ ọmọ rẹ àwọn ìyàwó sọlá àdìsọlá wọn ti ẹni tá a àtẹnu wọn ti ẹni tá a lè máa nítorí pé ẹni tó lọ́nà bá bá pọ́nlé tí ẹ̀ bá bẹnu àtẹ́lù ìyẹn tẹ́ ẹni tó lọ́nà bá gbé ga tí ẹ̀ bá tẹ́ńbẹ́nu ẹ̀ àbùkọ́ ń tẹ̀ síyẹn láéláé ọlọ́kọ̀ sàánù wa. láti mú síbi láti ẹ̀sùwájú wọn dábàá kírun kan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد كبير يدي أنزله أو أن كنت رسول محمد صلى الله عليه وآله وسلم wọ́n ka àwọn ìyàwó nàbí sọ̀rọ̀ wá àdúgbòlá wọ́n ka àwọn sí wọ́n ka àwọn lé wọ́n àwọn ayé wọn jí wọ́n ka àwọn ọkọ ẹni ṣiṣẹ́ pé ọ̀ràn yẹn ní kéèyàn nífẹ̀ẹ́ wa. wọ́n ti gbàgbọ́ wípé àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ bá àfàrí ìṣẹ́lẹ̀ ìyàwó rẹ̀ ni wọ́n jẹ́ àti pé àwọn ìyàwó wọ̀nyí àwọn tó ṣe pé àkọ́kọ́ wọn náà ni Khadija radiyallahu anha Khadija yìí àmọ́ yìí pé òun náà ni ọmọ Khuwaylid anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n fẹ́ Khadija ní Mẹ́kà nígbà tá anabi pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bàánà là anabi sallallahu alayhi wa sallam lọ fẹ́ Khadija ọlọ́wọ́n ọba ó sì ní kí Khadija máa bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam títí tọ́nà fi pọ́n anabi lè pẹ̀lú ṣíṣe lójúṣe rẹ̀ Khadija gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ ṣùgbọ́n Khadija salai síwájú kánàbí òtún ṣe hijira ó kọdún mẹ́ta kánàbí òtún ṣe hijira ẹni Khadija salai. nínú ẹntì Khadija radiyallahu anha tóbi dáyàtọ̀ sí àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam yòókù òun náà ní wípé ànábì ọ̀fẹ́ ìyàwó mi lè tóbi kú ọ̀fẹ́ ìyàwó mi lè Khadija títí dé Khadija nínú tí Khadija tó ti dá yàtọ̀ oníkí gbogbo ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa òun ló bí wọn àyàfi Ibrahim Ibrahim tó ṣe ń pè ẹrúbìnrin Maria alqibtiya ara ilẹ̀ Egypt òun ló bí eléyẹn wọn gbogbo àwọn ọmọ yòókù wọn jọ máa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Khadija ló bí wọn nínú tí Khadija tó fi dá yàtọ̀ yàtọ̀ sí àwọn obìnrin yòókù òun náà ní ike Khadija lóbìnrin tó lóore jù nínú gbogbo obìnrin tí ń bẹ náà ló máa dẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. ìyàpẹ́ ni wọ́n bẹ láàrin àwọn olùmọ̀ pé ǹjẹ́ Khadija ọlọ́lá ju Aisha lọ níbí tàbí ọlọ́lá jù lọ ọ̀rọ̀ wà láàrin wọn nípa eléyìí. nínú tí Khadija tó fi dáyàtọ̀ ọ̀nà nìkan Khadija radiyallahu anha Malaika Jibril oníkà nàbí ọ̀nà ọgbọ̀n kì í ànábì sì ti tẹ̀ kíkì subhanallah Malaika ni ẹ̀ máa bá ń kì í ìyàwó jẹ́ ẹ̀yin náà ti mọ̀ràn tí ó wà lẹ́yìn ìyàwó ti ń bú ọ ti fọ́ ọ́ fún ọmú tó bá bọ́ ọmọ tó ti fún létí kékeré bẹ́ẹ̀ ní ẹnìkan wà wà ní ẹnìkan wà ń gbéyàwó yàwó kátó akémọ̀lẹ́ka lọ́nlọ́ àlọ́ tó ọ̀gbọ́n àwọn òbí wa sí. bákan náà nínú tí kàdíjà tó fi dá yàtọ̀ omi tí kàdíjà ọ̀gbà nẹ́bí lọ́kàjẹ́ subhanallah kò sàìdá sànàbí òbí ànàbí nùrí. subhanallah anabi ò sì ṣe ìlà òfìrí òbúra kó wọn tún ní súnmọmọ àti táwọn ìyàwó yòó òbúra pé ọ̀dà mo ti pọ̀ jù anabi ò sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi ọ̀yàn lódì nínú rẹ̀ tún ní pé kàdéjà làkọ́kọ́ obìnrin lọ́kọ́kọ́ gbọ́ lọ́nbọ́ ó sì gba anabi sọ̀rọ̀ bá àbárí ọ̀sẹ̀ lára bọ̀. anabi ọ̀fẹ́ yàwó mi kí Khadija ti kú ìgbà tí Khadija kú la anabi wa fẹ́ Sauda ọmọ ẹ̀dá máa ta sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan. tọ́ Khadija yìí ọ̀gá o olóbi gbogbo ọmọ anabi sallallahu alaihi wasallam àti màkà anabi fẹ́ Khadija lẹ́yìn ìgbà tí Khadija ti kọ́ ọmọ fọ́tí yẹ sànàbí tó wà twenty five years ìyàtọ̀ ọdún mélòó ọdún mélòó ilé ìtumọ̀ sí ike ẹ̀ máa fẹ́ fẹ́ yàwó kọ́mọ wọ quality is ètò quantity quality obìnrin tó fẹ́ fẹ́ ọ̀nzọ̀rọ̀ ìlà kẹ́yìn wàlá sẹ́ńdọ̀rọ̀ ìlà kàm tòtò bá wọ quantity obìnrin tó fẹ́ fẹ́ ọ̀kan lọ gbégbé gbé tọ́ga ó bí àgbọ̀n bá tọ́ gbàgbọ́ bá di pé ọ̀ọ́dẹ̀ ọ̀kú pẹ̀sẹ̀ fún ọ̀tọ̀ ọ̀rọ̀ ìṣẹ́jọ́ lẹ́nu dáadáa ẹ̀yọ́ pé quantity ló wọ̀ àti wàá fi kwaliti lò wò wàá rí i tó lẹ́sìn wàá rí i tó subhanallah ẹ̀dá kan wá nínú tó tó kalẹ̀ fún Khadija ní kíní sínú nínú àwọn wàárí rẹ̀. tó Khadija yìí radiyallahu anha ó ti ní fọ́tí yẹ kánà yóò tó bẹ́ẹ̀ ìtútù ẹ̀ tó kò burú kéèyàn fẹ́ yàwó tó ju yàn lọ náà. bí kéèyàn jẹ́ pé ọmọ twenty years lèèyàn ó sì fi obìnrin tó ti pé thirty tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti ń pé wọ́n lé tì lóru nígbà mẹ́bí ọ̀sẹ̀ mo máa ní sẹ́lẹ̀ ẹlòmí bá yẹ jọ mi nítorí ọba fún dọ́dọ̀ bàbá rẹ̀ gan ọ̀dẹ̀ ẹgbẹ́ ìyẹ lọ́gẹ́gẹ́ tó alákùnrin àhá ó sì tún fi hàn wá wípé àdìsí ń dẹ́nu àwọn àgbọ́yé mi kékeré tí gbogbo ní wọn kó wá fún adá láti ọmọ gbàgbọ́ ẹ̀ka àwọn ọmọ ìlú ọpọlọ wa nínú àwọn àgbọ́yé mi pé tó fẹ́ bá ti ju thirty kìíní kan lọ kò ní lè bí mama pé tóbìnrin bá ti ju thirty kìnnìkan years lọ kò ní rọrùn fún láti bí mama Khadija ó ti pé forty years ká nàbì sallallahu alaihi wasallam tó fẹ́ ẹ wá dúró ọmọ tó tún bí fún nàbì sallallahu alaihi wasallam eléyìí náà tó túmọ̀ sí pé àwọn obìnrin tó ń tanra wọn jẹ tètè pé eh, western radiology iná ló ti kún orí wọn tẹ́ pé ó ti kánú ó ti kánú wọn tó ti sọ fún wọn àwọn tí wọ́n fẹ́ kí mùsùlùmí bímọ tẹ́lẹ̀ náà wọ́n ti sọ fún pé tọ́ nísìnyí màmá o ẹ sọ́ra o torí bí sẹ́ńdá gbà lọ ní sẹ́ńdá fi lóyún ó lè léwu o ó máa léwu o wọ́n á ti pé thirty three years lọ́ba kú de ṣòkòtò méjì lọ́ba lòun ò bí màmá. sọ̀rọ̀ pé ajé ọlọ́jọ́ òkú òbí ti máa bá wọn lọ. wọ́n ti lè sọ fún pé no ẹ lè bí bọ̀ fún àtúrò yẹ́wà rí kí o yẹ́wà kí ni o yẹ́wà máa ta kọ̀kọ̀. sẹ́wọ̀ Khadija lẹ́yìn kọ́ eléyìí náà túmọ̀ sí pé bíyàwó bá dàgbà jọkọ lọ òkú kọ́ mọ wá kọ́ mọ wà ẹlẹ́pọ̀tọ̀kọ̀ ẹ wò wọn ní títí tí kàdéjà fi kú kọ̀tà ìdásá ànábì rẹ̀ kò bí ànábì lórí yàtọ̀ tí wọ́n dàgbà jù ànábì lọ olówó ti ṣe obìnrin tí gbogbo èèyàn ń fẹ́ láti fẹ́ nítorí pé ẹbí ńlá ló ti jáde ó sì ní owó ó sì jẹ́yàn pàtàkì. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ owó òkun ọjọ́ orí rẹ̀ náà sì rú gàlégàlé tó fi ti wà wò dáná ti sọ̀rọ̀ wá wà ìwà ìwò sẹ́lẹ̀. ẹ̀dọ̀ sófin tó ti pín òun àtọkọ jẹjọ rọjò jẹrọ tó ti pín ọmọ wa ta ìdásọkọ àbí tó bá jọ kọ lọ tó máa ń jọba títí kádàrà wọ́n tún ti bá fi ní kẹrin mi kì í tẹ̀gbẹ́ rẹ̀. kádàrá ò wá lójú rẹ̀ kọ́ ojú kádàrá ọ̀pọ̀ yìí ọmọ náà ti kọ́ kú wọ ìyàwó rẹ̀. òun gan-an làbá máa fi kú sùúrù tó bá dúró rẹ̀ lọ́mọ fẹ́. torí ti eléyìí eléyìí ń tọ́ka sí pé obìnrin lọ́dọ̀ ọkọ rẹ̀. gbogbo àwọn kankan sá wo báyìí kan dáyàrí rọ́kan ọgbọ́n lọ sí wò báyìí tó wọ́n bí ọkọ báyìí lolo ní ẹ̀ẹ́dẹ̀bí lẹ́bù kan náà lájọ wà àwọn obìnrin tí ọkọ ma sí báyìí wàá ọkọ rẹ lókèlókè ni wàá wàá ti pẹ́pẹ́ burú fún un kódà ó ti ọkọ rẹ yẹn ó tún sọ̀rọ̀ ti dáhùn. eléyìí ló jọ pẹ́ ló jọ pẹ́ lé ọkọ. òun ni ó sì ti àwọn ọmọ rẹ̀ lọ́mọ alágbàtà. torí tó bí máa ti ń sọ̀rọ̀ ọkọ rẹ̀. ẹbí tàbí sábà máa ṣẹlẹ̀ láàárín bàbá àtàwọn ọmọ rẹ̀. àmọ́ tó bí máa ti gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ẹgbọ́n nẹ́sẹ̀sìrì àwọn ọmọ lè má tẹ̀ bàbá ọmọ bínú sí wọn ni wọ́n máa pẹ̀sẹ̀ ìyá bí ọmọ. bẹ́ẹ̀ òkú gbogbo ìyá yín kọ́ ìyá abú ní bímọ abú àwọn ọmọ òtítẹ̀. ṣùgbọ́n gbà tí mo ń bí ọkọ síyàwó òní má gbà tí ọmọ tábọ́ ma. ìrẹ́lẹ̀ ló ti jẹ́ pé àwọn obìnrin ni wọ́n ọgọ́ ṣé bá rí sáńsì pẹ́pẹ́ fún ọ̀bọ̀ wọ́n ń sá kàkà fún bí fíjọ àwọn ọmọ wọn ti dà ní àmọ́ tó kó gbàdúrà lẹ́nu bàbá rẹ̀ gan ló lọ́rọ́ rẹ̀ parí sí kátó pè tí bàbá ti pè tẹ̀gbọ́n òkun wọn náà lẹ́sìn ní nǹkan tàbíjúwe nípa bọ́rọ̀ wọn bá ti dàrú sí bọ́rọ̀ wọn dọ̀rọ̀ wá lù lórí ẹ̀mí ti jẹ́ pé kàdíjà ẹ̀kọ́ ńlá bẹ lára rẹ̀ fẹ́ni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tó wà ń náà ti kẹ́yìn náà tó wọn ẹni kàdíjà kàdíjà òkè yẹn sọmọ bẹ́ẹ̀ ìyá ńlá wa nìyẹn. Khadija ètè Khadija ǹjẹ́ bá sọ Khadija ètè gbogbo ọjọ́ kọ́ Khadija ètè Khadija ètè tẹ Khadija tó Kubra Kubra báwo owó tó Kubra Khadija kanáà ni Khadija bẹ́ẹ̀ onídìí Kubra àbí Sughra. Wàá tọ́ kásọ̀ ma ní Khadija kó a lékún dáhùn àpè ní kúbúrà kúbúrà wa mí kúbúrà báwọn kúbúrà báwọn Khadija so eléyìí bẹnudọ ẹka mójútó títí kásọ̀ ma lọ wá wá àwọn ọ̀kan tí ò sí yàtọ̀ bímọ obìnrin nìsín kágé òun kẹ́kẹ́ báwọn tẹ̀ tó kọ fún yìí à tẹ̀sán ó kọ òdínà ẹ̀zọ́ ní Khadija torúbì wọn bí ẹ bí àwọn pọtí ọkọ mọ àìjọ èyí ń là wá mọ tó yẹ pọtí ọkọ mọ bá wò ẹtòtòrò pẹ́yìn ọmọ náà kàdíjà ẹwà ló ẹwà ló ẹwà ló wọn láti gbé mọ kàdíjà wọn adìẹ tó ní kàdíjà á ti tó o lọ sí ọkọ mọ lẹwa ẹwà lọ wá dúpẹ́ sọ́dọ̀ wa. kàdíjà yìí radiyallahu anha ó là kó gbẹ́tọ́ gbà nàbì sọ̀rọ̀ bá àdúrà lọ àwọn obìnrin nù àwọn obìnrin nu ìgbà tí wọ́n bá ń polongo nǹkan kan tí nǹkan ti da àkọ́kọ́ ẹni tó ń ẹ̀sìpẹ́kì wọ́n kọ́kọ́ gbà náà ní dání ìyàwó rẹ̀ lórí tí ìyàwó rẹ̀ bá gbà ò ní ní wàhálà nílé lọ́dà ni ẹni tó fẹ́ máa ti kìyàmù lẹ́yìn ọ̀wá tírèn ìyàwó rẹ̀ lórí kó náà máa jí sàlù alákẹ́jọ́ máa fi kìyàmù lẹ́yìn yọkàn rí kó dìde lóru lọ́lọ́ sàlù alá ọ̀nà jọ́mi ìjọba tí ó kò sẹ́yìn tàà àkókò mọ̀ tí ó gbà mẹ́sì. Bá ọba tí jọ́mi ìjọba fẹ́ dìde yọ pa ọ́ ní pípọ̀ lórí lọ. Ó lè máa gbé ẹ̀rú bà mí fún yín, òbí tẹ̀ ń jáde lọ lóru ọ̀dà. Inú ilé ni ẹ ti tàbí alá, kò sí sómi inú ilé. Títí tí ó fi tẹ̀lé tọ́nà, ọmọ wà ṣètá nìkan títí tí ó ní kírun ma. Àwọn tó bá ti tírè ní ẹ̀ ẹ̀yà ìyálàgbájá ìdílé ìyálòkàlọ́lá ọ̀rẹ́ mi àti táàbì sẹ́ńtì máa ti yàtà wà. nígbà yìí bá ti sàlù àlá ẹ̀rì pé tó ń tó bá ti máa la tán wà á rí ti subhanallah níjọ́ tó bá ti lè jí wọn ní òjò. ó ti jẹ́ pé ẹni tó bá ní nǹkan dáadáa kan tí ń polongo fáráyé mẹ́jọ jẹ́ pé lè rí ọmọ àjò ọwọ́ àmọ̀kànlé aráyé kọ́kọ́ gbìyànjú láti láti láti láti fi lọ́lẹ̀ ìmúlẹ̀ rẹ̀ ẹ máa rántí pé àwọn obìnrin tó ń fún yín bẹ́ẹ̀ àmánà ni wọn ọlọ́run ó sì bíyín léèrè tó bá jẹ́ ọ̀bẹ̀dẹ̀ àgbéyà ànábì kìí ṣe àtùpà tí mọ́lẹ̀ fáráyé nínú tiẹ̀ sísọ ńdọ́nà fi ràn ìyàwó lọ́kọ́kọ́ wa sọ fún ìyàwó sì gbàgbọ́ lẹ́ẹ̀kan náà àwọn obìnrin nu tẹ̀mọ̀ pé ànábì sọ̀rọ̀ àti nà kọ́ọ́lì tí wọ́n wò ẹ̀ẹ̀kan náà lọ́gbàgbọ́ àwọn ẹni tó wo kwantiti lónìí ẹni kọkọlọpọ omi tẹ fẹ wọ́n máa ṣe wá àti fáwọn èèyàn pé ẹ kírun lásìkò ẹ má ságbére ẹ má kúrọ́ ẹ má ṣe àwọn ẹyin mú sí ọ nínú lẹ́gbẹ̀ẹ́ ni tọ́ba tó kọ́ wá wù ú. tó ẹ mọ̀ fáwọn ìyàwó sẹ́ni tọ́ba tó kọ́ wá wù ú tọ́ba tó lọ́ gbọ́ lẹ́nu ni. wọ́n náà dá àfa àbí. ṣùgbọ́n ìgbà tó ti bá nàbí ọ̀sọ̀rọ̀ máa wà ní ìwòsàn ẹwọ kwaliti la nàbì fẹ sọlá àdìsẹ mi ọlọ ìlú wa sọ̀rọ̀ yìí òbí tó ma sọ̀rọ̀ tó ní fẹ́ wojú rẹ tó tẹ́lẹ̀ bá tó ní fẹ́ wojú rẹ à fẹ́ wojú wa èké tí ó tó ayé sin Ọlọ́run ta ṣùgbọ́n àníṣẹ́ láì máa rí ọ̀kan láàrin ten thousand ọlọ́ba fi ẹ̀sìn kò ń gẹ wọn kọ́lọ̀ tó wá ti kò gẹ̀ ẹ́. ilé yẹn túmọ̀ sí wípé ìgbà tí àná sọ̀rọ̀ wá sílẹ̀ tó polongo tó lọ́n fi ràn Khadija hàn ni ọ̀hàn lẹ́ẹ̀kan náà ni mélòó mélòó lọ́kọ tó ṣe súnà tí àwọn òbíjọ́ gà ní òbíjà ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn kan tó wọn sọ pé ọ̀pọ̀ èrè tọ́gbà mẹ́sì náà ní òjò rírì ó pè kọ́dà mọ́ ń pàkíyèsí rẹ̀ ń dojú lẹ́sìn àti wọ́n ní ajá tí ó sọnù ńkọ́ ọkọ ní báwù ọkọ ní kíní kan jàlùbá lọ́yẹ̀ gómìnà mùsùlùmí ọmọ ọ̀hún ní kó ọba tó wá gbé wọ̀ mí lọ́rùn. wọ́n wà láyé ìsìn wọ́n pọ̀ ẹ̀mẹ́yìí obìnrin ló ti fi ọkọ rẹ̀ tẹ lọ́rùn dọ́ba tó ti fi gbóntì fẹ́ àti tí ò tiẹ̀ tọrọ wọn fún un àmì ẹjókòó ńlẹ kékeré ni jókòó ńlẹ báwo ìyá tèmi ò jókòó ńlẹ wọn wàá jókòó ńlẹ ọlọ́mọdé ẹ̀rọ kéru wọn pọ̀ subhanallah tó eléyìí á fi hẹ́n gẹ́gẹ́ bó ti ṣe pàtàkì tó ń gbé pégbà tó bá fẹ́ yàwó mẹ́jọ jẹ́ pé ẹ̀kẹ́ ń dán àbí ojú rẹ̀ bíútì lásán ló wò máa wo kí ni máa wo quality. àti pé Khadija radiyallahu anha ó ní àyè tó ga púpọ̀ lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ayé rẹ̀ ga débi pé obìnrin kan máa ń kí anabi sallallahu alayhi wa sallam ọjọ́ rẹ̀ Khadija tó bá ti wọlé ànábì ó dìde tó bá ti wọlé ànábì ó dìde á ọwọ́ àtijọ́ kan lọ́ba wa ó ti wọlé ànábì dìde wọ́n fi ń pàdé rẹ̀ kàdíjà ni àìjà ni dànù gbọ́dọ̀ kàdíjà dànù ìgbà kàdíjà kàdíjà bá wò ṣé kò ti kú tọ̀rẹ́ tí wàá jẹ́ ànábì ni ó dé ó dé sí ọ ìyẹn ni pé owó owó ń bẹ lára àwọn obìnrin àmọ́ tẹnìkan lékele ju tẹnìkan lọ wọ́n ń kí ọ̀rẹ́ ìyàwó tó ti kú ó ní wọ́n ti ní máa pálí abẹ́rẹ́ ní nǹkan mẹ́ọ̀ tí obìnrin ti yí obìnrin tọ́ba ni àbí tẹ́ máa sẹ́nu kíní kan ọ̀dà kòkòrò kòkòrò kárí tí obìnrin kan nínú kan ó ti torí kọ́kọ́ rẹ fẹ́fẹ́ àwọn mi ẹ̀mẹ́tò mi ó sì máa ma sọ nẹ́ẹ̀tì lé wọn láìpẹ́ ìyọ̀ ó sọ nẹ́ẹ̀tì lé wọn ilé wọn ti di olóògì eru mọ́tò ọkọ̀ mọ́tò olówó ebi ó tún sọ nẹ́ẹ̀tì ní gbogbo wa ni ẹ̀rí nǹkan mẹ́rin ó rú wọ́n á tún bí ọkọ tó bá jẹ́ wọ ni ọ̀gẹ́ni mi ọ̀sán fún wọn ti kọ́kọ́ parọ́ nẹ́kùn wọn tó pàyàwó ṣùgbọ́n tó hàn lọ́wọ́ wọ́n tún wá bí ọkọ lérí pé àtẹ̀sí ah, tún lè sọ́kọ àtìyàwó ara yín mọ́ ó yà wọ́n ah, bá kọ́ wọ́n lọ́n bá kọ́ pé àwọn tó máa gbé subhanallah ẹ̀wọ̀ imani ah imani ń ga pọ̀ ọ̀gá púpọ̀ ènìyàn tún lè rẹ̀ ó tún tún mọ́tò nítorí gómìnà mímọ́ àbúrò mẹ́ta ní ọ̀wálẹ̀ kan náà dàmà pé ọ̀kan ló ti torí ẹ̀sìn ẹ̀sìn ti kó mẹ́ta yóò wà kákòókò sinmi lẹ́ẹ̀kan náà. tó nítorí de léyìí etí mo fẹ́ fà yọ mí ni pé ẹ gbọ́dọ̀ mọ̀ pé nẹ́tọ̀ gbìn nẹ́tọ̀ kan tó ń lẹ́mẹ̀ omi yẹn kàtígórì wà rẹ̀ ẹlòmíì ga ẹlòmíì ọ̀gá pọ̀ ìyẹn kò sí obìnrin kan tí ọ̀dà mọ̀ràn kọ́ fẹ́ yà omi wà kò sí tí máa ń rẹ́rìn tọ̀mọ̀kẹ́ ẹ̀yìn ẹ̀rín yẹn kí mo tọ́wọ́ bá sọ́ra tọ́wọ́ bá ti gbéyàwó wa lóòótọ́ tọ́wọ́ bá pọ̀ bẹ́ẹ̀ tí ọlọ́run lóòótọ́.